وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيراً واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول فبركاته سيام مسلمين الحمد لله أتنطر عليكم كلا تقرفان النبي صلى الله عليه وسلم ẹni ọba ìdáradà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlẹ̀kùn kí ànábì wa bá ní sàlẹ̀kùn ọlá rẹ̀ àti àwọn ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ dákun tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànàbí pọ́njọ́ gbàlìkíámà mọ́ yọ wá lẹ́m̀bẹ́ bàbá àti ìyá wa mọ́ yọ wọ́n lẹ́m̀bí ìkẹ́ rẹ o àwọn ọmọ wa àwọn aya wa àwọn àfa wa máa kí o àwọn ọ̀rẹ́ wa àwọn àna wa dákun mọ́ yọ wálẹ̀ kó ń bi ìkẹ́ jẹ̀mọ́ àmàkù tẹnufọ́ bá dẹ́dà a sì kú bá a ṣe ń bọ́ bá dẹ́dà ló ń bẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò kúkú gbàjú Ramadan tọ́ba tí ilẹ̀ bá súlẹ̀ nì tó di wípé àwẹ̀ wa ó di mẹ́ta ó dín ní ogún in tó pàtàkì tó ẹ̀ka máa sọ̀rọ̀ báyìí ó ní ọ̀rọ̀ ìtìkáàfù bó ní a sì lọ kó àrúfọ́ lọ ṣùgbọ́n tá a bá tètè yọ àdéhùn tá a ṣe fáwọn obìnrin kúrò lẹ́mì kúrò ní kò fi àkọ̀sọ̀kún tá a fẹ́ dámẹ́ báyìí lórí ọ̀rọ̀ ẹni tó wà lóyún ní kọ́ ẹni tó bímọ ẹni tí ń tọ́mọ lọ́nkọ́ bó làwọn ó ṣe san àwẹ̀ mo wá bí ẹ̀yin màmá wa àdéhùn tá a ti ṣe fún yín ńlá ọ̀kọ́ padà sí tọ́lọ́ bá pé kásìkò ọ̀gbá wà a sọ̀rọ̀ ti káàfù náà tásìkò bá wá gbà wá ẹ dákun yàtọ̀ sí ń tá a bá sọ lórí ọ̀rọ̀ náà ya wa ìbéèrè wa tí ó pọ̀ lónìí lórí ìtìkáfù ní ẹjọ́ jẹ́ hmm. kọ́ wá jẹ́ pa ti fi ìbéèrè yanjú lahum an ajaza lil murbi أن تفتر أيام رمضان إذا خافتا على أنفسهما أو خافتا على أولادهما أو, أو خافتا على أنفسهما وعلى أولادهما jàmáà nínú oore tó ga àánú tó ga tó rẹ́rà fi bá wa lòmú ẹ̀sìn òun náà ni pé Ramadan tó ṣe lọ́rọ̀ yàn fún wa kọ́ máa wá sọ pé òun ṣe tó lóyún nú obìn tí ń tọ́mọ lọ wípé ẹ̀sì láǹfààní àtijọ́ àwẹ̀ ní Ramadan o tẹ́ẹ̀mà gba padà jẹ́mọ́ bí ọ̀bà fáàyè ńlẹ̀ náà kìlá fèsì. Hmm. àánú ìmọ̀ ga o kí ló sì fà á gbogbo wa náà mọ̀ wípé obìnrin tọba lóyún nú tẹ́bí bá ń pa á kọ́dí àtàbọ̀ rọrùn bìdálíkà hàmùlúhà ọmọ inú rẹ̀ lè máa rí nira hmm. pẹ̀lú oúnjẹun ìdàlámù yóò jẹ́ في بطنها غذاء كاف لجنينها tí wọn ọ̀bà rí oúnjẹ tó le tó fọmọ nínú ọmọ ọmọ rí wàhálà láti bẹ̀ kúrò lè fa wàhálà náà fún ìyá náà ẹlẹ́ẹ̀kejì yẹkílù lábánù ìdákọ́lá gìdáù ìlmọ́ra bákan náà ìlmọ́rùbì obìnrin tí ń tọmọ lọ́wọ́ òun náà láti lè máa fún ọmọ lọ́yàn á rí wípé omi yóò kéré wàrà yóò kéré tó bá ti di pé omi ọ̀jọ̀n sí inú wàkọ́ni yàtọ̀ dọ́rọ̀ bìbẹ́ àlìká àrọ̀bí ọmọ tí ó sì ń tọ́lọ́wọ́ tí mo yàn lọ ó lè máa rí nira láti bẹ̀ ẹ wo àánú ọlọ́run tó ga khususan àwọn àfáàní ẹ̀tì ẹ̀wò tó lóyún ìdákáná fìlà aṣùlẹ̀ àkírọ̀ tí bá ń bẹ ní àwọn oṣù ọwọ́ gbẹ̀yìn láti bí oṣù keje kẹjọ kẹsàn-án kọ́dà obìnrin ní ìbẹ́tọ́yún tiẹ̀ tó máa ń lé ó lọ bí oṣù mẹ́wàá ẹ̀rí náà oṣù mẹ́wàá àtààbọ̀ ọlọ́run dákun máa bá ní sùn aláyọ̀ àtàlàfíà o gbogbo ẹni tí sì ń wojú rẹ ọlọ́run dákun bá ní dá wọn lóhùn o bá ní dá wọn lóhùn o ìwọ lágbára ìwọ ló lè ṣe o mm. àwa ń bọ̀. jẹ̀mọ́ra ọ̀rọ̀ àwọn mímọ̀ pẹ̀ka lórí àlámẹ́rì ọ̀rọ̀ wọn ò dúró lẹ́yọ kan ọ̀rọ̀ àkọ́kọ́ ká lọ sí inú mọ́jábù hànábílà nítorí pé àwọn pọ́n àwọn àwọn pín àlámẹ́rì wọ́n ní almar'atu almurdi'u awilmar'atu alhamilu awil hubla táwọn méjèèjì ìdá khafata ala anfusihima aw ìdá aftarata mura'atan li masalatihima tí obìnrin tó lóyún nú àbóbìnrin tí ń tọmọ tẹ́rù bá méjèèjì lórí ara wọn they are nothing a fear lórí ara wọn ni kìí ṣe lórí ọmọ kìí lórí ìdàgán pípẹ́ ẹwọ tí bá ti lóyún bá tí ń bẹ ìgbàwẹ̀ báyìí ẹwọ ẹ̀rẹ̀ náà wọ́n so so ìǹtẹ́ ìgẹ́tì ara mi wọ́n fi wá jáwẹ̀ nítorí ara wọn àti kíní kejì wọn obìnrin àwọn kọ́kọ́ fẹ́ yẹn tó torí ẹ̀ jáwẹ̀ wò wọ́n ní tọ́ bá ti rí bẹ́ẹ̀ pẹ̀rẹ́ àjẹ́ wípé tùfkìrọ́ọ̀nì wàtẹ́kùbìyà nìfàkọ̀tì àwọn méjèèjì wọ́n máa jáwẹ̀ wọ́n sì máa san àwẹ̀ ń padà nígbàtí Ramadan bá lọ dédé ní tẹ́bàjì kíni o tí wọ́n bá já ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì o ní pé ìdá àfọ́rọ̀ta lè mọ́sálásí àwòlàdí ìmà tó ẹ pé ìkíníkejì wọn wọn ò ní pọ́dọ̀ pẹ̀láwẹ̀ ẹni tọ́bọ̀ lọ́lọ́ òní pọ́rẹ́mù wọ́n torí ẹlòmí ìjáwẹ̀ ní kìí ṣe torí ara wọn tí wọ́n bá wá torí ẹlòmí ìjáwẹ̀ wọ́n ní dọ́bù lọ̀rọ̀ wọn máa jẹ́ àftọ́rọ̀ta wà àtọ̀ àmàta lórí ìbáhùn tẹ̀kìlìyàní wà tutù ìmáni tó bá jẹ́ pé bà ní ọba ṣe wọ́n tí wọ́n bẹ̀ jáwẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa gbà wẹ́ ń padà wọ́n sùbọ́yàn nítorí pé nǹkan méjì lọ sílẹ̀ sí wọn wọ́n bẹ̀rù lórí ọmọ àwọn sí làálàáfíà wọ́n wá lọ jáwẹ̀ wọ́n ò jáwẹ̀ nítorí àwọn wọ́n lọ já nítorí ẹlòmí àjẹ́ wípé wọ́n sàn àwẹ̀ ń padà wọ́n tó wá máa bọ́ọ̀yàn torí pé torí ni àti ìṣẹ́kí ni o ẹni ọlọ́run sí ló yọ̀ǹda fún ẹni tí nǹkan sínú ara rẹ̀ ni hmm. orí mélòó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó bá wá jẹ́ pé nǹkan méjèèjì lọ́sẹ̀ẹ̀sẹ̀ ń kọ́ ń bẹ̀rù ara rẹ̀ ètò ń bẹ̀rù ọmọ olóyún ni Ah, tí má ti gbàgbẹ́ báyìí problem tí má ti lóyún kọ́dọ̀ ọmọ tí má sì fi tọ́bọ̀ wà náà mímí gọ́ọ̀mọ̀ ìpé ọmọ kò ní sí haroka haroka ni movement kò ní yóò haroka lọ́wọ́ dọ̀ ira yóò tó wà bàtí à ah, gbogbo bí ṣe máa ń ta bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ kèé ta kèé ta kérékéré bẹ́ẹ̀ àbí ntí ń tọmọ lọ́nà ni pé ah, yóò kéé tí ó fẹ́ sóun nìkan bẹ́ẹ̀ kan náà tó má sì gbàgbẹ́ báyìí tọmọ bẹ́ẹ̀ sọ wípé òun mọ̀ọ́yàn ìṣẹ́jú kan báyìí ojú wọn máa pè báyìí oríṣiríṣi náà lọ́lọ́ ń dá wa hmm. eléyìí nǹkan méjì kó bẹ̀ ta kọ̀kọ́ nǹkan ẹyọ kan ni wọ́n túnú torí ara wọn kì í torí ọmọ ẹ̀ẹ́kejì torí ọmọ ni kì í torí ara wọn ẹ̀ẹ́kẹta ọwọ́ ajẹ́ méjèèjì pọ̀ wọ́n rò torí ara wọn wọ́n rò ti tọmọ àwọn mímọ̀ ní tọba rí bá wọn yùgọ́lábù jáníbù mọ́sálásí lè omi wọ́n ní ẹmú apá àtọ̀dọ̀ ọ̀yá nígbà pé ọmọ tí pèlè ń bẹ lára àyà tí ò tí ì bóde káàkà sí ègìgẹ́kẹ̀ lára àyà so kò ní ìdájọ́ ẹ wá rẹ̀ wípé bí ìdájọ́ tàkọ́kọ́ náà ni tó nítorí ara rẹ̀ ọmọ wà ara rẹ̀ ọmọ ò tí a asẹ́fùlẹ̀ tí ọlọ́mọdé nǹkan ó aláboyún mm-hmm. tí nǹkan bá ṣe tí wọ́n bá sọ wípé ẹ̀wà o àmú kanu méjì ni o nínú kádù ìyá tàbí kádù ọmọ ni mm-hmm. tó tún lè rọ mm-hmm. omi tí wọ́n kò tí ì di ohun ò tí ì nípa ìyá ti nípa so bẹ́ẹ̀ bí kalẹ̀ yọ́rọ̀ pàkọ̀dà bá àmà ìyá ti dàgbọ̀ rẹ̀ bí so ó sì lè bí mi ọdọ̀ tí wọn mẹ́ta tí wọ́n pè sí mi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ìdá àfitọ́rọ̀ta lìmọ̀sálàtì ìmọ̀ àwọn lìmọ̀sálàtì àwòlàdì ìmọ̀ àwọn lìmọ̀sálàtì ìmọ̀ máa ní wọ́n ti rú torí ara wọn ni ó mo ti rú torí ọmọ ní o àtàrà àwọn àtọmọ lọ papọ̀ bẹ́ẹ̀ ní o látẹ̀kìbìyàní wà iná máa tutù ìmáà wọn ò ní gbáwẹ̀ tí a bá jáyẹ padà wọ́n máa bọ́ọ̀yàn ni bó ṣe jọ mẹ́wàá wọ́n bọ́ọ̀yàn dípò rẹ̀ ni bó ṣe ogúnjọ́ wọ́n bọ́ọ̀yàn dípò rẹ̀ ni wọ́n ní sẹ́yìn lẹ́rì wọ́n náà lẹ́rì wọ́n ní ẹjọ́ àròsílù súnáni min asar abdul abbas abdul abbas sọ wípé wàlìmúrúdí wàlìhúbúlá ìdá khafata ala awladihima àfitọ́rọ̀ta wà àtọ̀ámàta afẹ́bìnrin àbáṣì ni obìnrin tó bá lóyún nú tàbí ìntọmọlọ́ tẹ́rù bá ń bà lórí ara wọn ọmọ àbí kankan kí wọ́n ya kí wọ́n bá ti já wọ́n mọ̀ ó kí wọ́n fi sani ó dọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ẹlẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tàkọ́kọ́ تقضيان ولا تطعمان سواء أفطرتا على أنفسهما أو على أولادهما أو على مصلحتين معا wọ́n jáwọn tó rẹ̀ wọn ni ó tó rẹ̀ wọn ni ó tó méjèèjì náà papọ̀ ni ó wọ́n máa gbayé tí wọ́n bá já padà ní o wọn ò ní bọ́ọ̀yàn o ìmọ̀túnmílẹ̀ o ó di mélòó ó di mẹ́ta ó di mẹ́ta mẹ́ta àwambọ̀ ẹ̀rí tí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí mú wá kódà arínú àwọn mímọ̀ tí wọ́n sọ wípé wọn ò ní san àwẹ̀ ń padà wọ́n ní kílẹ̀ rí wọ́n ní anásùnmí maliki ní ó ń sọ ọlọ́run sọ fáwọn pé inna Allah àwọ́dọ̀ àsìyámà á nílè múrúbí ìwàlẹ̀ ṣubúlá ọlọ́run gbé àwẹ̀ kúò fóbìnrin tó bá lóyún nú àbòmí tó ṣe kí ni o tó gbáwẹ̀ mọ́sílá mi tó àwọn òṣèlú nígbà wọn ò ní sán wọn ò sì ní bọ́yàn àwa ń bọ̀ nínú ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin èwo ni ó súnmọ́ jù àwọn mímọ̀ pò sí wọn pò sọ́hùn ọ̀pọ̀lọpọ̀ àwọn mímọ̀ wọ́n ń sí bí ìfi sọ́hùn ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan bẹ tí wọ́n sọ àwọn tó ní wọn ò ní sán padà yìí wọn ò sì ní bọ́yàn yìí hadith ti àmú wáyìí ó nítumọ̀ ọlọ́run ọba gbé àwẹ̀ kú òfò bí ìtọ́ba lóyún náà àbúbí ti ń tọ́ba lọ́wọ́ ìtumọ̀ ní wípé wùjúùbù àdá ìhà àyẹ́mọ̀ Ramadan ọlọ́run gbé àwẹ̀ kú táìmù àwẹ̀ tí ọba lọ́rùn kò ní wò ní padà náà àwọn kò ní gbàwẹ̀ padà yọ́mọ̀ bọ́yàn ní o ọ̀yìn títọ́ ọmọ lọ kò ní gbàwẹ̀ padà yọ́mọ̀ bọ́yàn ní o tí wọ́n bá ń bẹ̀rù lórí ara wọn tàbí lórí ọmọ mm-hmm. wọn wọ́n ní ṣùgbọ́n ṣé wọ́n mọ san padà nígbà táwọn ti ń bá sọ̀rọ̀ mọ̀ pé wọn ò kúnlẹ̀ lè jáwẹ́ gbé wọn ó san padà ọ̀dà àlè níbi eré yìí kò sọ ṣùgbọ́n kí ló clear àlàmọ́rí ju ẹ̀já padà nígbà tó rọrùn fẹ́ bá ní máa sọ̀rọ̀ àwẹ̀ ó ní yá ayọ́ ìrìnàmọ́nà kutiba alaykumus siyam kàmá kùtùbà lẹ́nu mi kọ́ bìlẹ̀kùn lálọ́kùn tẹ́tàkùn àyàmà máa rúra ẹ̀ṣọ́ ra yín o ìyìn ẹ̀ṣọ́ gbogbo ọjọ́ ayé ń gbàwẹ̀ o ọjọ́ tẹ́ gbàwẹ̀ náà ó ló ń ka o ìyìn fara ni yín o ṣùgbọ́n fàmí ń kànà mi ń kú màrí dán ẹni àárẹ̀ bá ń ṣe nù yín jẹ́ mo fẹ́ ká jọ gbọ́ mi yé mi o ẹni àárẹ̀ ni ó ń ṣe ọlọ́run ni àsáfàrù tẹ́ ń wò yẹn kí tàtúmọ̀ àdáà tí wọ́n ti pè nǹkan rí àjò ègìgẹ́ kan nù yà ni ẹnìkan kí ni tó bá ń bẹ sí ẹ̀kọ́ ẹ̀bí ó bá bẹ̀rẹ̀ àgàfà ṣé afẹ́fẹ́ tó fẹ́ mú yìí ní bẹ̀ ń bomi ṣé oorun jẹ tó ń jẹ ní ọmọ jẹ. ṣòwò tí ń sùn nílé ló ṣe sùn. barakala fi kùn. ọba dídà wá ló ń yọ̀ǹda fáláàárẹ̀ àti ẹni tó nírìn àjò kí wọ́n fi àwẹ̀ lẹ̀ torí kíni torí pé wọ́n rí nira ń bẹ̀. ẹni tí ó rí nira yìí ọlọ́run wá ní fàídà tán nínú ayé àmì kọ́kọ́ ṣùgbọ́n táwẹ̀ bá lọ tán ẹgbàá padà o ìyín sọ bá ń fẹ́ ní tí ó rí nira tó bá jẹ́ pé obìnrin tó lóyún inú ara rẹ̀ ọ̀yá pẹ̀lú yìí àbòmí ìdí tọ́mọ lọ́ ara rẹ̀ ọ̀yá ìdájọ́ wọn ti jẹ́jẹ́ àjọ aláàárẹ̀ àní pọ́blẹ́mù ṣùgbọ́n èèyàn nǹkan kò sí ọ́ ọwọ́ ń rònú ara rẹ̀ pé ah, àwọn ilé fi nǹkan sọ́mọ mi o òun rò láì jẹ́ pé ìjọkẹ́ sí ọ́ ẹn tí ọ̀wọ́ àrò títí ẹ̀ dájú pé ìnira ni ọlọ́run òbun ìwọ tó wá fẹ́ kọ́ jẹ́ wípọ̀ fẹ́ fàwẹ̀lẹ̀ láti fi àlàáfíà kún àlàáfíà ṣé wọ́n wà ní kọ́ ajẹ́pẹ́ wà lẹ́dí àdínú bí rọ́bì èyí tí mo fi ń sin náà bá mi ní pé ó bí òní ìyàn bọ́ o ọjà àwọn rẹ̀ ni o ọjà nítorí ọmọ ni o yọ́ máa gbà padà ni márùn lọ́jà ni o yọ́ gbà padà ha ustaasu tí ẹ bá torí rédíò tẹ́ wà ha àbá pariwo lé lórí tọ́ba jọ́dún yìí ń tọ́ba lọ ọdún tí ń bọ̀ ọdún tí lọ́yún ọdún àfọ́ọ̀sì ilé agbára ìyàwó méjì wọn ò ní kí nìkan kọ̀ọ̀dá tó èyí tí ìjọba náà tó sọ fún wa náà wọn sóńsẹ́ olóhùn kúkú jíṣẹ́ pé ẹjánu sọ̀hí bìnàdí ti umul mu'minin Aisha ta rọ́bí ọlọ́ta ní àwọ̀dọ́ha ìyàwó Aisha ni ó sọ́rọ̀ máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ ó sọ̀rọ̀ wa ni a mọ́mọ́ta ẹni Ọlọ́run bá gba ẹ̀mí rẹ̀ tó mú ọdọ̀ wà lẹ́yìn sí àmú tó sì ní gbèsè àwẹ̀ lọ́rùn sọ́ọ́mà á ní wà léyìí àwọn tí wọ́n bá jólù gbọ́jọ rẹ̀ tí wọ́n jẹ́ ni rẹ̀ ni wọ́n bá gbà wẹ́ ń padà o. Hmm. hadithi wa báyìí hadithi tẹ́kẹ́ ni o ọwọ́ báyìí àwọn mm. arínú àwọn mímọ̀ tí ẹni àhá gbogbo ìbáàdà tó bá jẹ́ pé ara la fi ń ṣe nìyábẹ̀ ìwọnú rẹ̀ wọ́n ìbáyàn ṣe bí ìrún bí ìyàgànà fún ájì náà nígbà tó bí káwọn pé ìrì ànábì táìmù tí fàrídọ̀ ọlọ́run lórí ájì ọ̀rìn mi ṣé a lè ṣáàjì fún àlébìrì yẹn lè ṣáàjì fún àbọ̀ àlébìrì wọn sọ pé ẹ ń bá ti kú tó sì ní àwẹ̀ lọ́rùn àwọn sọ́ọ́mà ní wàlíyù apá kan àfáà ní wàlíyù rẹ̀ wọ́n ní oná ni mẹ́yẹ̀rí sòwò wàrí sòwò ẹn tó wà lẹ́tọ̀ọ́ ẹn tó lè jogún rẹ̀ wọ́n wà pín ẹwà o ẹ̀yin náà lẹ́fẹ́ pínlẹ̀ lẹ́pìnlẹ̀ lẹ́pìn aṣọ lẹ́pìn àwẹ̀ náà o màmá yín nta abalakore ìtọ́sọ o lò ní àwẹ̀ tírí ọ̀rà ń tẹ̀ tiri àwẹ̀ tírí àwẹ̀ tírí ọ̀rà ń tẹ̀ ẹgbẹ́ àmọ́ ìṣe jẹ ogún kọ́dà wọn tó pé fóònù ọ̀tọ̀ lẹ́ni tí ni wọ́n ṣe pin apákan afáà ní wàlíyù náà apákan afáà náà sọ́ọ́mà ní wàlíyù nígbà tá àti ẹ̀wà fine waliyu ẹ̀ ń bá nígbà tá a wò mágàjì náà bàbá ti lé ní ninety five bàbá gan eh, bàbá gan ọgbà rọ̀bọ̀dán mọ̀ sọ́ọ́mà ní wọ̀lú yìí àwọn pàkà ní asọ́bà rẹ̀ ni àwọn tí wọ́n wà nù kí wọ́n kó àkótán ogún rẹ̀ nínú àwọn alábàtán jẹ́ bó ṣe wà nù ọ̀rọ̀ ogún pín ṣùgbọ́n ọ̀rọ̀ tó rinlẹ̀ jù táwọn mímọ̀ fi tu ni pé sọ́ọ́mà ní wọ̀lú yìí ẹni ọba súnmọ́ tó jẹ́ èèyàn rẹ̀ tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ òní ọba gbà ìyún wá kárí torí pé ọlọ́run sọ wípé wal mu'minuna ba'duhum awliya'u ba'd náà mú ní ẹ̀yìn náà ló lùgbọ́jú ara yín irú ẹ̀ wọ́n àgbéwá mọ́sálásí báyìí máa mú tí ọba tí ọba tí ọba ti yanjú nulẹ̀ kò yanjú gan báyìí máa mú ẹni wa tó sàrẹ́ gan ah ìmọ̀mọ́dé kéde ẹ̀yọ́ máa ya dáadáa tún ṣẹlẹ̀ o kí ara dé ah, ẹlòmíì gbà ah mahmud ati ẹlòmíì gbọ́n wọ́n sàpẹ́ àwẹ̀ three ten ah, àwẹ̀ yìí ò ní lọ ni o àbàgbà padà àkàbá ní àwọn tẹ́ẹ̀bà yàn gbà wẹ̀ padà ṣe pé ìyàwó ìṣàlọ̀ gba àdífì wa àbúrò àbájì náà tó gba oúnjẹ ọfẹ́ jọbẹ́ wà ṣùgbọ́n méjèèjì nígbà tí ń lọ bí wọ́n lè rìn pẹ́ tó kú ṣé wọ́n lè gbà wẹ̀ fún wọn méjèèjì sọ pé òun lè gbà wẹ̀ fún mo ní kí n ta ọkọ wọn ní obìnrin kan lóko bá ìyàwó ìṣà wípé obìnrin kan mọ̀ kú ó sì láwẹ̀ lọ́rùn ṣé kí wọ́n gbà wẹ̀ fún òní ń dá bal at'imu anha ẹ̀bọ́ ọ̀yàn fún ni olóṣùgbàdí fi pé ẹni ọba kú tọ́láwẹ̀ lọ́rùn káwọn èèyàn rọ̀ bẹ́ẹ̀ náà fúlẹ́bìnà bá sí náà ọkùnrin kakú ọ̀nà orí láyé súnmù áhàdùn náà áhàdùn ẹni kí gbáwẹ̀ sẹ́ni kan o àwọn mẹ́rin bẹ́ẹ̀ lórí gbogbo àwọn àsáàrù tó wá ń pa pé ìyàwó Aisha sọ pé òun lè gbàgbé fún yàn àbúrò sí gbogbo àwọn lẹ́yìn ìgbà tí wọ́n gbà bí ìfìsí náà lè gbàgbé fún yàn wà àwọn wọn kò sí nítorí fẹsẹ̀ múlẹ̀ ń bẹ̀ mẹ́sàlá kan wá wà àwọn mímọ̀ ní halil mu'tabaru mọ́rọ̀ wá ọ̀sọ̀hàbí àwọn ọ̀rọ̀ àwọn afáfà lọ́fà bọ̀ ṣùgbọ́n àrọ́jì nínú ọ̀rọ̀ ni wípé in tí sàbẹ́ bá gbà wá in lọ́kàn wá jù kìí ṣe tó ń bá rí sí tó gbà wá torí èèyàn lónà olè ṣe mistake. ìdán hmm. àwa obìnrin tá à ń káyà òkè wípé ah, ẹ̀sìn wa ni tá à ń múná pàdé ọlọ́run mọ́nítọ́rì la nídìí ẹ̀mọ́ mọ́nítọ́rì ah, mo ní yàrá báyìí tọ́lọ́ bá sọ pé àtiwọ́ ọmọ ara mi gbàgbọ́ díẹ̀ rẹ̀ padà agbára ògbé láti gbà má tí ó jẹ́ pé àmóbi lọ́fàá alibọ́yàn fún nígbà tá a wà láyé ṣùgbọ́n nígbà tágbára ń bẹ a máa san padà òní tíyàn bá wá kú lórí bẹ́ẹ̀ àwọn tá a fi ilé ọ̀sán bá a ṣe ń fi fóònù lẹ̀ tá à ń fasọ́ lẹ̀ tá à ń filẹ̀ lẹ̀ tá à ń yàn lẹ̀ tá a sì ń pẹ́ ọmọ pé ẹ wá mo sì ń sọ fún èèyàn mọ̀ pé mo nílẹ̀ ní mo nílẹ̀ ní GRA yàgànkù ẹ̀ kọ́bí ara sí ilẹ̀ ìbá lọ ẹlẹ́mọ gbogbo ara gbogbo ẹni sẹ́kẹ́rẹ́ tí ó ẹ̀yọ́ mo sọ fún pé mo nílẹ̀ lòlódó bá a ṣe ń kára àmásìkì yìí náà kákàrà àmásìkì tuntun o tọ́lọ̀ hmm. náà ẹ̀dá kan kí ni wọ́n ń bọ̀ àlẹ́rù nìyí alìgbà àwẹ̀ fẹ́ tí ọba sí mọ́ kọ́lá ti tẹ̀sẹ̀ kọjá ọkọ rẹ̀ tí ẹ̀ kọjá àmà rẹ̀ bí wọ́n bá rọ̀ bá sí mùsùlùmí ayé ìsápọ̀ kọ́dà bí wọ́n bá láwẹ̀ wá mílíọ̀n wà lónìí tí wọ́n gbé wá bàdàn gan sábàsáàgì ah, èmi ó mọ̀ mẹ́ o ah, ah, bá fi súnmọ́ lọ náà ni. ṣùgbọ́n ọwọ́ akú béèrè kan ìsásù ṣe bá kẹ́lẹ́ ní ẹ̀sọ́ wípé èèyàn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ìyàwó mi ò gbà ìpara yọmọ bọ́ọ̀yàn ni ẹ̀já gbọ́ o ẹni tó bá mú pé wọ́n mọ̀ bọ́ọ̀yàn ta ni ọmọ sanwó ọkọ ni o kò sí lọ́rùn àwọn obẹ ìyàwó ni ọ̀rọ̀ yẹn ń bẹ lọ́rùn rẹ̀ ọ̀rọ̀ ta ni o ọ̀rọ̀ ọkọrin torí pọ́nà sọ wípé wọ́n àlálí mọ́ olúdi làwù wàkìsíwájú òun ná bíi màrú ìwọlọ́lọ́yún o ọ̀bẹ̀rẹ̀dọ̀ òní fi obìnrin kò ní máa bọ́ọ̀yàn tó bá yẹ jáwẹ̀ yóò máa gba àwẹ̀ padà yóò sì máa sí tí bá ń bẹ lọ́rùn rẹ̀ ọlọ́run jù òrìyànjú tí ọ̀bà rí yanjú àwa tọ́lọ́ ń bá sẹ́kù tí ọ̀bà sí mọ́ àbáwọn tọ́lọ́ ń bá sẹ́kù tí ọ̀bà sí mọ́ wọn ó pin láàrin ara wọn gbàgbà kí wọ́n á lọ́dún ọba lẹ́rù níbi ilé ọba dẹ́dọ̀ ní fi wálẹ̀ ìjẹ́ kí ọ̀rọ̀ wa kó sì kẹ́ni kọ́ dàrú mẹ́sàlá ilé ó ti pé àbáwọn. àti káfíńkù sí ìrìnàjò ìrìnàjò àti káfíńkù alhamdulilah wasalatu wasalamu ala rasulillah baad àdúpẹ́ fún ọlọ́run a kí àwọn àfàwà wípé wọn kò ní àtàárọ̀ a rí i pé ìbéèrè tí ó ti ń jàrìnrìn tipẹ́ díẹ̀ táwọn èèyàn ti ń béèrè lọ́tún lọ́sì òun náà ni wọ́n ti bá níyànjú yẹn so kọ́lọ́n ọba kó jẹ́ ká rí àwọn àfàwà pẹ̀lú rí dáadáa ṣùgbọ́n níwọ̀nba àsìkò díẹ̀ kó tó di pé a máa pè wọlé so a rọ àwọn àfàwà pé bóyá bó ṣe ìṣẹ́jú méjì so ọ̀rọ̀ ìtìkáàfù àbí ìgbìyànjú ìgbaniníyànjú lórí àwọn àsìkò tó kù nínú Ramadan yìí hmm. so kó má jẹ́ pé ń kálukú bó ṣe ti jókòó tẹtẹrẹ sẹ́yìn òun náà ni ó tún jókòó tẹtẹrẹ tí Ramadan fi parí akramakumullah. alhamdulilayi fuma salatu wa salam rasul abar salamu alaykum wa rahmatulahi wa rahmatulahi. kí n má jẹ kárí jìnnà lọ́rọ̀ tìkaf ẹ jẹ́ àlọ́ sínú sọ́mọ́ Bukhari min hadithi umil mu'minin عائشة رضي الله عنها وارضاها النبي صلى الله عليه وسلم اعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده ìyá wa Àìṣà ní àníṣà sálàm tẹ́wọ̀n yẹn gbogbo mẹ́wàá gbẹ̀yìn Ramadan ìní tí máa kóra aró fọ́lọ́n nínú ilé ọlọ́run kò ní lọ́ọ́bì kankan yóò wà ń bẹ̀ ní kẹ́kẹ́ gbé jáde ń bẹ̀ àfi tí ò lè má gbé èèyàn jáde bí èèyàn fẹ́ lọ gbọ́n sí ẹ̀ èèyàn rẹ̀ tí ó ràn lóúnjẹ wọ́n fẹ́ sáré lọ jẹun èèyàn fẹ́ tọ̀ yóò tàn á lò ara rẹ̀ ṣe lẹ́yìn nǹkan báwọn ànábì ìwọnú kì wálé yóò jókòó tọba adẹ́dà rẹ̀ subhanahu wa ta'ala tí wọ́n máa jẹ́sìn fún bẹ̀ fún ọjọ́ mẹ́ta tó bá ti gbẹ̀yìn Ramadan kọ́dà báni bí ìṣẹ̀ṣẹ̀ ìrìtọ́lọ́ ń fi ní kọ́ máa bọ̀ lọ́dọ̀ ọ̀hún kọ́dà kẹ́ẹ̀lẹ́ mọ̀ pé kèrè ṣe ìjọsìn tó parẹ́ mọ́dílò ànábì ìjọsìn ọlọ́ọ̀bá sẹ́kù ni kọ́dà fún màtákàfà síwájú mi báyìí kọ́dà àwọn ìyàwó rẹ̀ náà sí kí ni o wọ́n tó padà ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ò sí àlùfíà sàlám ní ayé mọ́ jẹ̀mọ́ra ó sì wá náà àdìsí àwọn ìṣàkóso sọ pé àlùfíà sàlám tó bá di mẹ́wàá gbẹ̀yìn ṣẹ́dàm ìzárọ̀ ànábì ó mú etí aṣọ rẹ̀ yóò fúnlé ìtumọ̀ ní wípé yóò tún bẹ̀rẹ̀ ìbáàdà lọ́tun yóò fi kún bí ṣe máa ṣe tẹ́lẹ̀ iye nọ́fíà báyìí yóò tún fi kún iye sorry iye tó nọ́fíà nàbí kì í sábà òkà tí mo bá yàn ìmọ̀ ń tọrẹ tẹ́lẹ̀ yóò tún fi kún ìmọ̀ gbogbo rẹ̀ àti bá máa ṣe àbí yóò tún fi kún lásìkò yìí àsìkò ìmọ̀ni nítorí pé ìgbà náà láàmà wá Laylatul Qadri Laylatul Qadri òru ìmọ̀ni òru abíyì ni òru tó bá dẹ́dà títún máa ṣe bọ́jẹ́ẹ̀tì ọdún mi títún ń bọ̀ tó jẹ́ ọdún tuntun sábà pé oṣù kẹsàn-án la wà báyìí lọ́dọ̀ ọba dẹ́dà oṣù kẹsàn la wà báyìí tí wọ́n bá tá à ń sí so bọ́jẹ̀tì ìta tó fẹ́ ṣe ní 1448 wọ́n ṣe lóru ó ń kálukọ́ ọmọ wádìí mẹ́sàn dọ́rọ̀ ọba dẹ́dà ṣùgbọ́n mo rọ̀ wá jà máa mo rọ̀ wá in tí ń fà wá sẹ́yìn bí Islam wà ní wípé 90% ti sẹ́ẹ̀sìn ó ti di oúnjẹ lọ́dọ̀ àwọn àfa àwọn àfa àti sọ́dọ̀ oúnjẹ 90% nígbà sáǹsà ń bẹ láyé wọn àmì bí ọlọ́lé ọlọ́mọdé pé ẹ̀rìn kan wọn àkójọ wọn bí àwò wọ́n sì nǹkan kan ẹ wo ọ̀nà tó gbà di oúnjẹ ni bákan náà ẹ níbi ilé oníyàwó ànábì wa gbé máìkì àbẹ́ nìkan náà sàbẹ́ ní wọ́n rọ́wà sí fún ní pé báyìí ní ìṣọ́ wá kú àwọn àtọ́kọ́ bí wọ́n ṣe ní alùbáríkà ló kú báyìí owó alùbáríkà kò sásun gbogbo eléyìí náà àwa la rọ́ bẹ́ẹ̀ fúnra wa tó fi á di wípé kódà ká máa fowó sàdúà àwa náà la rọ́ bẹ́ẹ̀ fúnra wa iná làbádé bí ọ̀rọ̀ lẹ̀ lẹ́tùlù kọ́dírì náà àárọ̀ náà ni ẹwọ ọ̀pọ̀lọpọ̀ ó ń sàlẹ̀ mọ̀ green candidate lè láti rìkọ́dí o wàsásùn àtòbí olóbi àtọ́kọ́lọ́ wọ́n wà rọ́jò ọ́bì kan ó ń kálukú ní ó sì ṣe kíní inú yàrá rẹ̀ ó ń kálukú ní ó ṣe mọ́ṣáláṣí tó bá ti ṣe ìtìkáàfù ṣé ń tó tiẹ̀ wá ti lọ ìtìkáàfù bá nàbí ṣe máa ṣe ṣé ni ó tó wá wá prógáàmù lè láti rìkọ́dí hmm. ni torí gbà nídìí ká dáko èèyàn kó ọ̀tàkó ọpa ọgbàga ọgbà tẹ́ǹtì ọgbàgbà ọgbàwò ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ gbogbo àwọn nǹkan tó gbàtà pátápátá yìí gbèsè lọ́padà wàá jẹ nígbà tí ọdọọdún mi ọkàn change pósítà ní sí nàárò lè kọ́dírì wọn bá ní ohun òsè máa ní òru o pé ọ̀sán ni lòún torí olówó ọ̀rà yé wà kọ́kàn wọn lè balẹ̀ kí wọ́n sì lè rí Laylatul Qadr Laylatul òru kádàrà di ọ̀sán kádàrà o wọ́n rà ní rẹ̀ ee májì àjẹjẹ kújẹ o májì àrò ní wa o ájì àmú wa má fi ibi ọha o wọ́n rà ní kàṣí rẹ̀ à ń sọ fẹ́yìn olówó náà a tún sọ fáwọn nínà wípé ẹ májì ẹ nìkankan bá sànú àfà sànú àfà tó gbàdá náà àwọn ọmọ yọjá káà àwọn tí wọ́n kọ̀ sáré wá gàrí níra yìí àbágbàdo àbágbàdo gàrí ìní gan tẹ́ bá dòrí omi báyìí yọ́ ma lúwẹ̀ ni tí ò ní lọlẹ̀ níbi ó ti fúyẹ́ dẹ́kun yíyàn kan nù rẹ̀ mà ní àdáyọ̀ gbé fún ìmáàmù ìmáàmù òní ẹ̀yìn gbogbo ẹni tí wọ́n bá gbé àgbàdo fún àbí gàrí tí wọ́n ní ẹgbẹ́ fáláìní tẹ́ bá ti mọ̀ wípé aláìní lẹ́yìn náà tẹ́ ẹ ti rí pé àìní yín pọ̀ fi àlùbáríkà tó ọba sì rí pé à ah, tẹ́mi náà bá tó dàjẹ́ náà ọlọ́wọ́ bí mi tó fún ẹlòmí ń bẹ ọlọ́bù ní fiwálẹ̀ o kò ní jẹ́ kọ́rọ̀ wọ́n dàrú o à ń bẹ̀ inú àdáni kàṣí rẹ̀ kó lọ àfihàn rẹ̀ jẹ́mọ́ ẹ̀jẹ̀ á ká sì ti ká fọba dẹ́dà kódà àwọn tí ń lọ sí ti nílé ọlọ́run o wa jazakumullahu khairan abẹ́ <clears throat> ọlọ́run kó dákun kó jẹ́ kí a rí àwọn afọ́ àpẹ́ lórí dáadáa hmm. àgbo eléyìí tí wọ́n sọ yìí náà ọlọ́run dákun jí ó ṣe wá láǹfààní o hmm. láyé ń bí àti lọ́jọ́ gbèǹde àkèyàmá ní báyìí a láǹfààní láti pè wọlé so boya ní ìbéèrè kan àbí kejì so mo mọ̀ pé ìbéèrè ó ti pọ̀ nílẹ̀ dáadáa lórí olóyún ẹni tí ń tọ́ ọmọ lọ́wọ́ gẹ́gẹ́ báwọn afáwa ṣe ṣàlàyé bákan náà ìbéèrè ó tún ti wà ńlẹ̀ lórí ọ̀rọ̀ ìtìkáàfù Laylatul Qadr àǹfààní ti sílẹ̀ báyìí láti béèrè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a pè wá sí láti béèrè ọlọ́kan òjọ̀kan àwọn ìbéèrè wa òun náà ni a pè fún wa yìí zero seven zero five five zero zero zero nine four nine zero seven zero five five zero zero zero nine four nine àwọn ibi tí a pè wá sí nìyẹn naam. Assalamu o. Mo kí àwọn bàbá wa tó wà ń bẹ̀ Ọ̀rọ̀ mi tó bá mi lékún mọ́. Ọlọ́run mi lékún wọn ó pẹ̀ fún wa. Wọ́n á tún wálẹ̀ ní pẹ̀lú àìsíkọ́jọ́. Kí lórúkọ yìí ló lẹ́sìn nípa ti lóyún láti fi gbà wẹ̀? wà ó ó rọrùn fún èmi mò ń sọ fún ara mi ó rọrùn fún mi. iná tí èèyàn bá ń gbàwé láwẹ̀ ṣe wà láwẹ̀ ṣe wà sí yìí kéèyàn wá sọ pé òun ò ní gbàwé kó bá lórí ó máa ń rọrùn fẹ́mi dáadáa kò sí nǹkan tó máa ń ṣe mí ọ̀lẹ́ ìpìlẹ̀ tó ń ṣe àwọn èèyàn wa náà wa fọmọ náà wa máa fi pẹ́wọ́. ọkàn ẹni ọkàn wa ni àwẹ̀ wa tá à ń gbà kọ́lọ̀ ó jẹ́ kí yárí èyí sáré ìgbàjálẹ̀ láyé àtàlàáfíà. gbogbo wa náà sọ náà pé èyàn ò rí bákan náà hmm. gbogbo àwọn obìnrin tó lọ́n fi rọ̀ lọ́rùn yìí ọlọ́run tó máa fi rọ̀ yìí lọ́rùn sí i gbogbo àti pé wọ́n fẹ́ rí bákan bàkan ẹ̀mú èyí tó bá ti rọrùn nù àlámọ́rí bá ara máa já kẹ́ máa gbá padà ló rọrùn bá ìgbà náà ni èyí tó bá ti rọrùn ọba àdẹ́dà ò Naam. Assalamu Wa assalam wa rahmatullah. Ẹ káàárọ̀ o, ẹ kú ètò, a kú àdúrà àdúrà wọ́ gbà o. A kú sàárì o, èmi wọ́n tutu ẹ o, Fátímọ̀ Yusuf látòmí Ẹjọ́ tí wọ́n fẹ́ béèrè ni pé pẹ̀lú tóyẹ̀ bá fẹ́ yọ jáka. Ẹ ẹ tí ọ̀bà pé kọ́ yọ. Ṣé kò burú àbí lè yọ padà àbí ọba lágbára rẹ̀? rẹ̀ ń tó ni. gbogbo ẹni tó jẹ́ wípé ọba ti ní sọ́ọ̀wù kan tó ṣe déédéé múdù mẹ́rin ṣe rí ìntàmí pẹ̀lú ẹ̀nà ní bóyá bíi kóńgò kan gàárì tó bá lélé rẹ̀ kóńgò kan àti bí aago mẹ́ta tó bá lé nínú oúnjẹ tó nílé ní tá a lọ sí yídì oúnjẹ náà ló ti dandan fún un kì í ṣe pé dandan pé à ìwà yọ jákà lẹ́yìn máa gọkọ̀ láìsọ kàkà ilé onílà màmá rẹ́ǹtì ilé mọ̀ ni ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọkọ mi la mọ̀ ń gbé nǹkan so déédéé tẹ́ ẹ bá ti nírú nǹkan báwọn ẹ̀yin náà gbé fáláì ní kọ́dún ó lè bá àjọdún papọ̀ kọ́ ló sì lè bá yín fi fọ kùdìẹ̀kudìẹ̀ àwọ̀ ẹ̀yin nù. Jazakumullahu lọ sí láàbà tó? Wàlékùn sàrámù rahmatullahi wa Ẹni tó bá jẹ́ ìwé léraléra wọn. ẹni tó bá jẹ́ àìsàn ní ọmọ ìgbà tó yà pé ìyá ní ọ̀tọ̀ pátá. ní ìbá jáwé tó bá pọ̀ fàánù nìkan ní ọmọ ìgbà lè rẹ́ra wọn ni àbí oṣù mi ọjọ́ kan ìgbà ọjọ́ kan èmi èkejì èsì káfíńtà ẹ̀ka ká sí yẹn kí ẹni tí ó bá lára ṣe ó lè ṣe olùkọ́ tó ṣẹ̀tọ̀ wà. níbi tí. èsì káfíńtà ẹ̀ka sí yẹn káfíńtà ẹ̀ka kò ah, bóyá ènìyàn ò gbà wẹ̀. ṣé bóyá mùsùlùmí aláàárẹ̀ ni. ẹ bóyá aláàárẹ̀ ni. kò sábúrú mẹ́. so wọ́n ní kò sí aburú ń bẹ̀. bọ̀dọ̀ wáyé pọ̀ bẹ́ẹ̀ tọ́ ẹ pé tí òjò gbọ́dọ̀ ní pé àìní ẹ̀rùn kò kúnlẹ̀ léwu àmọ́sálásí. Mm-hmm. jazakumullahu khaira. Mm. Ah, zero nine zero eight zero nine seven zero zero zero nine four nine zero eight zero nine seven zero zero zero nine four nine àbí zero nine zero six two zero zero zero nine four nine now. ẹ ẹ bí lè gbé yẹn dáhùn rẹ àbí ẹni tó jáwé pọ tí yóò mọ gbàlera ni ó lè fi lọ́sì lọ́sì. bẹ́ẹ̀ni wọn ní ẹni tí ó gbàwẹ̀ ẹni tó jáwẹ̀ tó pọ̀ tó wá fẹ́ máa dá padà ṣé yóò gbàlera ni. ojú méjì ló ní kò sì sọ̀rọ̀ yẹn fún un méjèèjì ó lè máa gbàlera tó bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ó lè máa gbà ó bá ti rọ̀ lọ́rùn olùgbà kan lónìí kó tó tó bí ọ̀sẹ̀ méjì kó tó gbà kan tó kọ́kàn máa mọ̀ wípé gbèsè ọlọ́ni kó ti kó lọ́rùn òun hmm. ṣùgbọ́n bára ẹ̀ bá ṣe gbé kò ní kó ṣiṣẹ́ jazakumullah khaira. zero nine zero six two zero zero zero nine four nine àbí zero eight zero nine seven zero zero zero nine four nine <coughs> zero seven zero five five zero zero zero nine four nine. naam. sàrùkọ́ tó lọ sí. wàlẹ́kùmù sàlámù wa rahmatullahi wa

ọmọ àwọn ọmọdé kwájú bá ti báwọn ọmọ pé lọ́ta bẹ́ẹ̀ àlọ́. ìbéèrè yẹn bí akẹ́rẹ́ tún àpèrè a gbọ́ yín dáadáa kí ni yẹn ń break so ẹjọ ẹ pè wá padà ìbéèrè yẹn dẹ̀ wà very ẹjọ ẹ pè wá padà. ẹ̀rọ kan wà lẹ́kọ̀ọ́. wàlúù kọ́ wà ká tó wọn máa mú ṣẹ́kù iṣẹ́ olóore ọlọ́run gbà níjọsìn. kọ́lọ́ ọjọ́ ọ̀kọ́dá. orúkọ mi ni umu fahima láti wáyà nkébù ẹ jọ̀ọ́ ìgbìyànjú mi fẹ́ ṣe fún àwọn obìnrin ẹgbẹ́ wa kí wọ́n jọ kéèyàn bá ń wo nọ́mbà àwẹ̀ tá a ti gba àmánilé san padà tá a ti jẹ nígbà kan tèmi náà gbọ́yé ni wípé àníjà ti fa padà tá a bá lóyún àti tá a bá bímọ ọ̀gá tó padà gbọ́yé wípé dandan ni gbàyàn mo ti bí ní oyún mẹ́rin tí mo ti bímọ mẹ́rin gbà mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìgbà ní monday thursday eleven thirteen fourteen fifteen mo dẹ̀ sípàdà gba gbogbo ẹ̀ táwọn ẹ̀sà twenty one ló jẹ́ nígbà náà kábàkùn ká gbìyànjú ọlọ́run balẹ̀kẹ́lá ó gbà níjọsìn lọ́wọ́ wa ká má jẹ́ kẹ́rù ó bá wa

káwọn ọmọ yẹn káwọn ọmọ pin lẹ́yìn ẹgbẹ́ ọsọ bá sílá. wọ́n ní àwọn àfa àwọn àfa àwọn àkànbẹ tó jẹ́ pé àlàáfíà wọn kò kò pọ̀ so àwọn ọmọ kí wọ́n wò pé ah, àwọn àwẹ̀ yìí ẹ jẹ́ káwọn àmọ́ bá yín gbà wọ́n sì wà mm-hmm. nínú wọ́n lẹ̀ sì wà láyé wọn tí kù pèsè eléyìí náà sọ lọ bẹ́ẹ̀. àti sọ́ńbẹ̀rẹ̀ tó bá jẹ́ parẹ́ kì í ṣe èèyàn ààrẹ tọ̀ jẹ́ pé ààlè ìran kan pé èèyàn máa nọ́ọ̀sì ẹ̀ lọ níbẹ̀ wọ́n máa bọ́yàn kọ̀ọ̀kan dojúmọ́ ni hmm. Hmm, wọ́n máa bọ́yàn kọ̀ọ̀kan dojúmọ́ àwọn ọmọ tí ó ti dóore fún ọ náà ó mú kan nù wọn wọ́n rà bọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Assalamu alaikum. Wọ́n sọ́kà tó sàlámù. Orúkọ mi Nurudeen Akíntọ́lá. Ẹ kúrò ń bí rédíò yín tàbí kẹ́ pa. Ṣé ń gbọ́ báyìí sà? Náà. Kúrẹ́sì tèmi ń fẹ́ bèèrè ní pé èèyàn kárí ní lóru ní ìsìn èèyàn ń ṣe náà fìtà lóru ó ṣe wá ṣe náà fìtà ibi tó jókòó sí ọwọ́ abẹ́wò ó jẹun ó ṣe gbogbo rẹ̀ ọwọ́ akẹ́kọ̀ọ́ fẹ́ lọ àṣùbà ó wà wọ aṣọ padà ó ń lọ ẹgbọ́n sí irú àlùwàlá yẹn ti já àbí kò já. àlùwàlá wọn ò já o wọn ní kò já o. wọ́n á lè kọ́ ọ́n ti là. wọ́n á lè kọ́ ọ́n ti là. ẹ jọ níjọ tó ìtumọ̀dọ̀ àwọn ilé o. naam. ọ̀pọ̀ ọkọ̀ bá fọ́ọ̀sì nípa fúnra rẹ̀ lọ́sàn-án àwòrán tọkọ bá fọ́ọ̀sì ìyàwó fúnra rẹ̀ lọ̀sán àbọ̀kàwọ̀ lọ́sàn-án tọkọ bá fọ́ọ̀sì ìyàwó lọ́sàn-án lọ́sàn-án àwẹ̀ ọ̀ṣẹ́ ọkọ̀ wọlé láwọn olùkọ́ ní pàìn bá kí àwọn mọ́lẹ̀ ìyàwó àwọn jọba rẹ̀ ló ṣàdọ̀dára ọjọ́dà ọkọ̀ ìyàwó náà gbà wá fọ́ọ̀ṣẹ̀ wá fọ́ọ̀ṣẹ̀ pé ìpínlẹ̀ kàtà tání olùgbèsè náà ló pọ̀pọ̀ lórí ìgbèsè àríyáwó. ṣé bí ọkọ lọ́fọ́ọ̀sì ìyàwó ìyàwó ọ̀lọ́rùn kankan tiẹ̀ ọkọ ni ọ̀ràn ń bẹ lọ́rùn rẹ̀ tọ́ jazakumullahu khairan zero seven zero five five zero zero zero nine four nine àbí zero seven zero eight zero nine seven zero zero zero nine four nine naam. wa aleykum salaam wa rahmatulah. àbá sọ̀rọ̀ láti yànnà ẹjọ́ tí onírọ̀rọ̀ ti kà ní àwọn mọ́ọ̀sì tìlú hello hello. naam hello à ń gbọ́ yín. mọ́sìkì wa ká níbi àwọn mọ́sìkì jimá kankan tí ó wà ní sàrànlẹ̀ wa téèyàn lè lọ sí tíkà fún bẹ́ẹ̀. àwọn mọ́sìkì jimá àbí kílẹ̀ wí. àwọn tó ń bóyá fẹ́ béèrè nípa mọ́sáàsì gangan ni ó lẹ́tọ̀ọ́ láti ṣe ìtìkáfù. mọ́sáàsì tó lẹ́tọ̀ọ́ láti ṣe ìtìkáfù lórí ọ̀rọ̀ àwọn jùmọ̀ òrùtọ̀ dáa jù tó jẹ́ pé náà ni ọ̀rọ̀ tó wọlé jù. o náà ní kọjá mọ́sálásí tí wọ́n bá ti ń kíjímà kọ́ bá jẹ́ wípé onítìkábò tún máa bóde yóò máa wá fi jímà ṣe skills pé ló ń fi lọ kọ́dà lọ́dọ̀ àwọn mímọ̀ kan wọ́n ṣe wọ́n ṣe ní májẹ̀mú kó tó wá jẹ́ pé jímà gan ní lọ gan tẹ́ kú mọ́sálásí kéke ìtìkábò ẹ̀ ti já lágbàgbọ́n nǹkan jẹ́ mọ́sálásí jamiu náà. Naam. Hello. Hello. Assalamu alaikum. Wa alaikum wa rahmatullah.

tó ẹni yẹn wá sọ ọ̀rọ̀ yẹn pé kò lẹ́rìí pé ìpè àwọn ọmọ aráàlú ìgbókè o ìbò lọ́nà wá dá wà sí àwọn àjẹmú kọ́kọ́ lò lórílẹ̀ ayé pẹ̀lú màtá àmọ̀lẹ́kà sọ pé ẹgbẹ́ tó náà bá ti dára tó ilẹ̀ àwọn ayé wọn àwọn àwọn tó fẹ́ dá ẹ̀ka ẹ̀ka tó wá fẹ́ ga lùdódó mẹ́ tó ń ta kọ̀rọ̀ yẹ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. bàbá ẹ má kí wọ́n ní bíánù sáré ọlọ́run bá ó yọ ayọ́sà Naam. Sàwọn alaikum ọ̀sán rapata. Wa alaikum assalam rahmatullahi wa barakatuh. À orúkọ tèmi ni Bírí Adékúnlé Mùsùlùmí. À ìgbé ìpín fẹ́ bẹ̀rẹ̀ ni pé irú Tàràwì tàwọn á kí ẹ̀. Àwọn ìmọ̀ọ̀mù kan wà pé pé VAT ló máa ń fi kí lẹ́yìn VAT kẹfà sí àtàn. VAT ló máa ń fi kí. Ṣé ó ń sọ̀nà bẹ́ẹ̀ ṣe yẹ sá pé pé wọ́n fa pátákó náà ní kọ́ pé sílí ìjọba lè wọlé ká ní ẹ̀yà sí sá sí kò rẹ̀ sá. tí wọ́n ní káyà odidi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n kàn mú ayé àwọn abala kan wọ́n kàn wá kà á pọ. ìbéèrè yín ti yẹ wọ́n ní irun tàwọn wí pé àwọn mọ́ọ̀mù kan tó jẹ́ pé wọ́n mọ tán bá ń kírun bíi kankan kafáṣí àtàn kankan sọ pé yàásìn so tó yẹ pé wọn kàn lè lọ mú àyà kan láàrin so torí pé kó má bàa gùn jù. Hmm. Hmm. àwọn àgbàlagbà ní téèyàn bá nínú àníyàn ọ̀nà èèyàn yóò bá sì fẹ́ sọ nǹkan tí ọmọ ìṣọ́kùn olùkù tí ọmọ sọ so ó jẹ́ nǹkan tó búwa kù díẹ̀ so ẹnu ẹnìkan ọgbà pé òun nírun o ṣùgbọ́n àsìkò Ramadan à ń ro ẹ̀yìn ìmáàmù tó jẹ́ wípé kò sí ní tádùúgbò ìfẹ́ ìfilẹ̀ fi jẹ́ màámù ọlọ́run ti kó àwọn èèyàn tìyìn ládùúgbò ṣùgbọ́n ọ̀wọ́ wípé ẹ sáfẹ́ gbà ní sàfàgídí ṣe òun náà ni tọ́bátà ṣùgbọ́n rọmọdán ọmọ wẹrẹ kéékèèké pọ̀ sí ti akọrin ọmọ secondary school ẹtì wọn wájú kí ni tó lé ní eléyìn lọ́dọ̀ agbẹ̀gbẹ̀ tọ́ha ẹ̀kọ́ kọ́dà lómi ti ń bọ̀ gẹ́gẹ́ à ah, ń bọ̀ ní agbọ́dọ̀ òkè rí àmọ́ta pọ́m tàṣí pọ́m àmì àsákà àìsìn kọ́ọ̀fù ní o gbogbo nínú ẹ̀rin kó kájọ̀ kádàkùn kájọ̀ kádàkùn kájọ̀ kádàkùn ẹ bá di kí a máa là ń lọ iṣẹ́ tí táàsì mú lọ náà lélẹ́yìn ibrahim kanam bàdà iná lílọ ṣe bọ́gláàrì sí ojú mímbàrì kẹ́lù yìí wọ́n bàdé bẹ́ẹ̀ ìgbà mímbà wọn ó ti débà wọn ó ti ṣe kọ̀mọ́tà wọ́n ti lè gbàgbé kí bọ́gláàrì ilé wọ́n tó wá ṣe padà gbogbo wọ́n bàbá bá wa àdúrà yín lọ gbà o àwọn ọmọ kéékèèké tí wọ́n ti ákùrà yín sẹ àdúrà yín lọ alọ́kànnú ọmọ ìyá nígbà méjì ọjọ́ ohun ọmọ ọmọ ọmọdé láti mọ̀ kí ló dé à ṣé ẹ̀kọ́ ọmọ èkejì ọmọ gẹ́gẹ́ báyìí máa ìgbé pélé pé o báyìí máa <laughs> gàdé ká o ọlọ́mọ èkejì ó ní gbogbo àwọn oníṣẹ́ ìṣẹ́ àtọ́jú bọ̀ gbà ẹ̀dọ́gbẹ̀ sábà bójú ṣe nìkan lọ́wọ́ so dẹ̀mẹ́ ẹ̀jọ́ lára àwọn èèmọ̀ dáadáa tọ́lọ̀ ń ṣe fún àwọn haúsá ònà hmm. wàláì tẹ́nìkan bá ti mọ nǹkan jù nú wọn báyìí ẹni tó mẹ́mẹ́tẹ̀lẹ̀ yóò sì padà yìí èmi rè tí ń bá lọ sákín ẹlé tí wọ́n bá wọ́n ìwọ̀n náà ọ̀pọ̀lọpọ̀ èmi wọ́n sì wájú nígbà àfáàní kẹ́kẹ́ kínú fún wa bí mo bá lọ sí ọ̀dọ̀ àwọn ṣùgbọ́n wa ní sábọ́nbí náà kínú fún wa ìgbà míì ni kódà nígbà tẹ́lú ìbá tó rẹ̀ ń tọ́ ìgbà ni ó wà mọ́ra kàkà pé ah, bí ò ṣeéṣe náà lẹ́rọ àáfà ah, ah, ayé tí a náà lélẹ́ ìná ìgbà náà làwọn náà wá ayé wó láàyè rẹ <laughs> ọlọ́run dákun gba ẹ̀sìn lọ́wọ́ wa bàbá yìí ọ̀rọ̀ yìí àdàrú o ọlọ́run bá ń yọnu sí yìí o gbogbo àtàǹsí bẹ́ẹ̀ jọ Ramadan committee ẹ ti ọmọ kéékèèké náà wájú ẹ jẹ́ kẹ́sìn òmí hmm. ẹ má bo ẹ̀sìn mọ́lẹ̀ ooru mu ẹ jẹ́ kí òmí ẹ jẹ́ ó free barakallahu fina fikum assalamu alaikum. wa alaikum salam jazakumullahu khairan zero seven zero five five zero zero zero nine four nine àwọn ibi tí a lè pè wá sí ní aṣọ láǹfààní àti gba ìpè bíi mẹ́ta sí zero eight zero nine seven zero zero zero nine four nine now. ọ̀rọ̀ tí àbá wa pàṣẹ ọlọ́mọkùnrin náà ni. àgbọ̀ yìí nípa ọ̀rọ̀ tí aláàjì àṣẹ ọlọ́mọkùnrin náà ni. ìmáàmù tó fẹ́ kí n fáwọn èèyàn tó fẹ́ pẹ́ táwọn èèyàn kọ́ńpìlẹ̀ pọ̀ ó ti pẹ́ jù nǹkan ó sì lẹ́yìn rẹ̀ tó fẹ́ ṣe kí ni. ìmáàmù tó fẹ́ tí a sanwó fáwọn èèyàn táwọn tó ń kọ́ mọ́kíláṣí àti kọ́jọ́ pé ó ti pẹ́ sáàyàn fọ́tàrí rẹ̀ ìjọ ìjọ àṣàmù wọn ló àwọn kàkọ́rà ní. ẹ èèyàn wọ́n kò lẹ́yìn rẹ̀ pé ó ti ń péjọ fún àwọn Kùránì. wọ́n tí wọ́n ti wo ni ìyẹn lè fi Kùránì lẹ́yìn ìdí fún àwọn jẹ̀mọ́.

tààrà nígbà tá àbà tó lè napá náà yẹ̀ nígbà láfẹ́ napá náà yẹ̀ sí tó hmm. gbogbo àwọn tí wọ́n bú wọn fún kẹ̀kẹ́ ẹ lọ wọ̀n wọn ò ní kan ṣe tó hmm. ẹ yo ọ̀tọ̀ ni táwọn àgbàlagbà bá rí wípé táwọn bá irú eléyìí ṣe wọ́n lè dá mọ́ọ̀sì sí ọ̀nà méjì kí wọ́n máa kíta àwọn àgbàlagbà kí wọ́n tún kíta àwọn kíni o kíta àwọn kéékèèké àsìkò yìí àsìkò òsùnmọ́lọ̀ ni gbogbo bá gbọ́dọ̀ ń gbàgbọ́ tó kọ́dà yín àgbàlagbà iye tí a fi ń pè tàrọ̀wí náà ni irun àkísí mi kọ́ àwọn ọmọ ń gbé tì wá ẹ gbàgbà wá ẹ jókòó iwájú ọlọ́yin lẹ wà. níta sì fi sinmi akí ó rẹ̀ wá ni. akí ó rẹ̀ wá ni ẹjọ́ ẹ̀yin àgbàlagbà ẹ̀yin ẹmú bíi òpó wà ẹ hmm. fara ti òpó ẹjọ́ ẹ tó ẹ pé ọ̀rọ̀ yìí lọ́rùn jù bẹ́ẹ̀ lọ ẹ jókòó ẹ gbàgbà wá ẹ̀yin wọn máa wọ mi tani wọ iwájú ọlọ́yin lẹ wà. so ẹ wá ọ̀nà tí ó gbà rọrùn bó ni ẹjọ́ ńlẹ̀ bó ṣe rí ọ̀rọ̀ yìí lọ́rùn òní ẹ máa ṣe ẹ dákọ̀ ẹ bí wọ́n bàtẹ̀ kọ́mọ́ gbé lọ lọ́dọ̀ bàbá àwọn tó wà ní ipò ẹgbà wọn láàyè ẹgbà wọn láàyè mọ́sálásí yín ẹgbà wọn láàyè jazakumullahu khairan naam salaam alaikum wa alaikum salaam rahmatullah salaam alaikum wa alaikum salaam hello à ń gbọ́ yín dáadáa kí lórúkọ yín bẹ̀rẹ̀ sí pè wá hello náà bí a kẹ̀ pè wá padà ah sàmàlẹ́kùn. wàlẹ́kùn sọ́lá ń kàdùn. ok mrs ibrahim látòlódò. naam. ìbéèrè tẹ̀bi ni pé ìgbà tó ń sọ̀rọ̀ ìyàwó lẹ́ẹ̀kan wọ́n yẹ kó ti pẹ́ because ta máa ń gbọ́n gbà yẹn ni pé ó ṣeé ṣe kí èèyàn máa gba ìròyìn padà bọ̀ tí ó ti wá pé tí ìwà rántí àwẹ̀ yẹn mọ́ tí nǹkan lè tí èèyàn wá lè wá bù kó sá máa gbà kó sá máa gbà lọ́gbà tó a ti gbọ́ yé pé wọ́n fún wa tí a lè gbọ́ yé tí a lè mọ̀ hmm. gbà lọ́gbà ó ní wípé ìntẹ́ ẹgbọ́tẹ̀ fìsín lọ́n táìmù ó náà lòdodo tí ń bẹ lẹ́mí pẹ̀lú ọlọ́run ẹ mẹ́gbà rẹ̀ padà mọ́ ẹ afa lọ́wọ́ àmọ́ sálà ń tó ti lọ ọlọ́run ni mo ti fò ààrẹ mọ́ à ọlọ́mọ ṣe o ẹ wò mí o Islam wọta ń ṣe yìí ẹ ń bá ń ṣe bá níbi ìṣe ṣe wà láì nǹkan mi ò lè dùn lẹ́nu ẹ̀ ìmí ìní ń sọ fún aníjẹ́ ọmọ ilé níbi títí ń lé o wà láì nǹkan mi ìní ń sọ fún wọn ti sọ fún yẹn yìí pé ah, ibi ọ̀sẹ̀ ọlọ́run dé ọlọ́run ò lè gbà foríjì rẹ mọ́ hmm. ní ẹ̀ eh, ṣé báyìí ṣúwàdà gbogbo tí ọwá ti kọ́ sẹ̀tẹ̀lẹ̀ ọwá kó ẹ̀dàkùn tàwá dẹ̀sẹ̀ rí ọpọ̀ jù kí ọlọ́run lọ hmm. ọlọ́run bọ́ bá yọ́n sí mọ̀mọ́ wa barakallahu fi jazakumullahu khairan hmm. a sì láǹfààní ìpè kan sí àbíbí méjì ah, àbíbí mẹ́ta gan zero nine zero six two zero zero zero nine four nine naam. salaam aleykum sir wàlẹ́kùn sàlám wàràhmàtúlá. aláwọn àjẹ́ àṣegbègbè àrùn ọ̀rùn fún wa orúkọ mi ni abdulwa oyè láti akínyẹlé. ohun tí mo fẹ́ bèèrè ni pé ẹni tó ń gbá àwẹ̀ lọ tó ti tó àsìkò tó kó sínú kò wá fi nǹkan míì sínú ó wá kọlù ìyàwó rẹ̀ tí àsìkò tí ó yẹ kí sínú ó ti tó kí ni ìdájọ́ rẹ̀. àsìkò sínú ti tó. àsìkò sínú ti tó. ó wá fìyàwó ẹ̀ sínú. bẹ́ẹ̀ ni. ẹni <laughs> Ah, ọlọ́run ní gbẹ́là sí àlára rẹ̀ ọlọ́run máa bá yọ́nú sí kọ́ọ̀dà bá tún ṣe tán kó tó tọrọ àdúrà pé ọlọ́run ìdùnnú la tún fi yọrí rẹ o mọ́lẹ̀ dùnnú gbóòrùn náà mi wá ọlọ́run máa yọrí sí fárákàlọ́ Gẹ́gẹ́ bá ti máa sọ pé náà àfáàsìlá mẹ́lùn sọ̀rọ̀ láti Ìbàdàn. Náà àwọn tàbá ń kí tààwí lọ́wọ́ ní jọmọ. So tí àwọn jọmọ mi tí wọ́n parapọ̀ ní ẹ̀yìn tí wọ́n ń kí ìran ìṣá tí wọ́n bá. So a lè gbọ́ pé kò dá kí jọmọ máa pé méjì ní inú mọ́ọ̀sì ní àsìkò kan náà nígbà tí wọ́n kí jọmọ tààwí lọ́wọ́ kó tó máa kí jọmọ ìṣá. So bọ̀wọ́ ṣẹlẹ̀ wípé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú mọ́sídìí wa àwọn àfáà kan wá ní àpé kò sí aburú níbẹ̀ so mo wá ní kí n béèrè ní àlàyé lórí ẹ̀ sọ́kùnrin. àwọn tí wọ́n padà ń kíṣà yìnyẹn ó ní kùdìẹ̀kùdìẹ̀ àìgbòye ẹ̀sìn kù sí lọ́wọ́ wọ́n lọ jọ́yìn àwọn tí wọ́n kíṣà rọ̀ wíì ni wọ́n bá wọn kí méjì wọ́n sì méjì ṣáyé wọn yòókù wà nítorí pé ọlẹ́tọ̀ nú ẹ̀sìn kẹ́hìn tó fẹ́ kí ìrọ̀rùn yàn kó kí lẹ́yìn ẹ̀ ti yàn náà sí lálọ́ torí pé màdùmùnú jábàlì ó ní máàmù àwọn èèyàn rẹ̀ yóò sì kọ́kọ́ wá kí ìṣá ilẹ̀ yẹn sàṣàrám náà tí ó jọra yẹn tiẹ̀ yóò sì apàdà sádùgbò wọn yóò lọ kíṣá ìfọn táìmù tó ń kíṣá yẹn náfìlà nìyẹn àwọn èèyàn rẹ̀ táwọn tí ì kíṣá tẹ̀lẹ̀ àwọn kírun ọ̀rọ̀ yẹn. barakallahu fikum. jazakumullahu khairan. naam. asalaamu aleykum salaam wa rahmatulah. àkàwọn ṣe kọ wa akúnmi ló sọ̀rọ̀ láti sango. ẹjọ́ mo fẹ́ bèrè yìí pé ṣé ó rọrùn ká mọ̀ ṣe pé ẹni tó fẹ́ ṣe kíkà fún sí mi lórí ẹ̀ ṣiṣẹ́ ní ọ́fíìsì rẹ̀ yẹ pé kò ní ọ̀f so ṣé tó bá dé lálẹ́ ni yóò mọ̀ lọ tó bá ń ṣiṣi láàárọ̀ a tún padà lọ sí ibi iṣẹ́ tó bá ń dé lálẹ́ a tún padà sí mọ́jì pé tí ó wọlé báyìí. ẹ má ti máa òṣèṣì káàfó. ẹ̀lú sámàlẹ́. wọ́n kó sọ́ra tó mú. ìgbín tún kúrò níbi rédíò yín àbíkẹ́ yín lẹ̀. ó sì ní nìkan ni àbí àti sàárì méjèèjì ọmọ akúpọ̀. kí nìkan náà hello. naam ẹ tún bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀. project nìkan ló máa kó pọ̀ ní àbí yóò máa ṣe ìsinú nìkan àbí àti sáré. ṣé ẹ tó fẹ́ bọ́yàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá fẹ́ kí ló tàn sí tó fẹ́ bọ́yàn. náà ó gbà tán nígbà yẹn tí ò bá tí ì gbà ọ̀dà tí ń sọ tẹ́lẹ̀ yẹn tó jẹ àwẹ̀ tí ò tí ì sọ padà tára rí olè gbàgbé rẹ ti sọ lẹ́ẹ̀kan yẹn. ẹyọ ẹyọ kan náà ni o ìjókòó ẹ̀kan ni tó bá wò lè mú sáárì tó bá wò lè mú sínú. kì í ṣe méjèèjì ní wọn kó pọ̀ Wàríkùn sàrámù rahmatullahi ọ̀ká. Ìlàwó kọmílì rí dúnlá láti yẹ́lọ ṣogun. Ìlàwó pẹ́tọ́ ìpé ìjá ní Ṣálé Tìláwà Kùrán pẹ̀lú ká gbé Mọ́sáàfù lọ́wọ́ àbí ká ló fóònù bìgbérù wùdú. Láì ní àlùwàlà Ṣálé Tìláwà Kùrán bóyá gbé Mọ́sáàfù ní bàbí àlù àǹkà lórí kí wọ́n sáré sí. bẹ́ẹ̀ nínú mọ́sáfà bí inú. láìlàlúwàlà bẹ́ẹ̀ ni a lè ṣe bẹ́ẹ̀. jazakumullahu khaira. naam a sì lè a sì lè gba ìpè kan sí kó tó di pé a kéde àwọn tá fẹ́ sọ fún wa zero nine zero okay uh, ah, inshallah ta'ala àkọ́kọ́ a fi àsìkò yìí tún kí àwọn tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ ètò yìí so tí a bá gbàgbé a rí pé a ní ìkan nínú àwọn brọ́dà wa tí ó jẹ́ wípé wọ́n sí ní ilé kọlọ́mọ́jẹ̀ kan sunkún wálé láéláé. àmì o. bákan náà tọkọtaya tí wọ́n padà join brọ́dà wa yìí àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run má jẹ́ kí ìtàn kó bá owó yín o ọlọ́run má káàrin yín ó dàrú o. Mhm. nínú ìmọ̀ta tún wá ni wípé kọ́tà tí kò ìtùn tí ì bẹ̀rẹ̀ tọkọtaya yìí wọ́n tún ti sanwó ẹ̀ wọ́n tún wá sọ fún wa wípé kódà ní kọ́tà táwọn tún wá san yìí ẹni tó gbé pa tó pọ̀ jù ń bẹ̀ ìyàwó wọn ni so eléyìí náà jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn obìnrin náà wípé káwa náà ká gbìyànjú ká má fi gbogbo ẹ̀rá kírìmù ká má fi gbogbo ẹ̀rá kírìmù ká má fi dájọ́ tán yóò ká máa ṣètò ọlọ́run ọba náà ń bẹ abẹ́ ọlọ́run ọlọ́run <laughs> kọ́lọ́n kó dákun kó má jẹ́ káàrin yín ó dàrú láéláé àkọ́lọ́run wá gbà níjọsìn eléyìí tá a ṣe ìkóbanisẹ sínú mizan hasanat yín eléyìí náà ni àwọn nǹkan tí a ní bùkátà láti sọ then nípa ètò tí a sọ wípé yóò wáyé nípa ilé ẹ̀kọ́ tí ó bẹ̀rẹ̀ tí ó jẹ́ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn nìkan so tó sì jẹ́ pé ọ̀fẹ́ ni so ètò yìí ètò tó jẹ́ wípé àgbékalẹ̀ tí ó wà lábẹ́ ẹ̀ muasasa alwakfu alkhairiya so tí àwọn àfáà fadilatu sheikh suleiman amúbíyẹyà tí wọ́n ń darí ẹ̀ òun náà ni ètò yìí ọmọ hundred la máa gbà lọ́dọọdún ló jẹ́ wípé àwọn ọmọ òrukàn ni ọ̀fẹ́ dẹ̀ ni ètò náà kódà báwọn ọmọ yẹn bá ṣe ń dé báyìí gbogbo ohun tí wọ́n lò pátá òun náà ni ó ti wà nílẹ̀ àtọ́ ìjẹ́ wípé à ń bẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wípé ètò náà kọ́nà kó dákun kó bá ní jẹ́ kó jásẹ́ rọrùn kó sì ṣe ní ìtàfi rí ìyọnu ọlọ́run bá láyé ń bí ẹ̀sìn lọ́jọ́ gbìyànjú kìyàmà hmm. so bí àwọn ètò yóò bá ṣe tún máa lọ bí ìdùn láì tààrà tó bá tún ti jọ mẹ́jọ a máa jẹ́ kí a gbọ́ ṣùgbọ́n ká mọ̀ mọ̀ wípé ètò yẹn ó ti ń ó ti ń fẹ́ gbìnà ya kí Allah subhanahu wa ta'ala kó ṣọ̀wà ju ìgbà náà lọ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ibi a ti dánu dó fún ti ọ̀sẹ̀ yìí bí ìdùn láì tààrà tó bá di ọjọ́ mẹ́jọ a tún máa pàdé àwọn àfáwà fadilatu Sheikh Sulaiman àmúbi ẹ̀yá kọ́lọ́n kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa so àkótó di ọjọ́ mẹ́jọ náà à ń kíra wa pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.